الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المؤمنون أيتها المؤمنات إن ربكم الله الذي أمركم بطاعته ونهاكم عن اتباع الشيطان وجنوده فقال عز وجل يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين واعلموا يا عباد الله أن من أهم وسائل الشيطان لعدائكم إلقاء الخوف والرجع في قلوبكم إما تجاه أنفسكم وإما تجاه من حولكم من أولادكم وأزواجكم وأموالكم أيها المسلم أتدري ما هو الشغل الشاغل أتدري ما هي الوظيفة العظمى لعدوك الشيطان أتدري ذلك إنما هو التخويف قال عز وجل إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين وكيفما ضعف الإيمان وكيفما ضعف الإيمان تمكن الشيطان من الإنسان وكلما قوي الإيمان ضعفت قوة تخويفه أو اضمحلت وذهبت فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين بل يا عبد الله كلما اشرأبت القلوب بالإيمان استبدل الخوف بالأمن والأمان قال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن أيها المسلم اعلم أنك ستظل عائشا في الخوف اعلم أنك ستظل خائفا في ظل الخوف إن لم تراقب إيمانك فاقتربوا إلى الإيمان فاقتربوا إلى الإيمان واستجيبوا لندائه لتطمئن قلوبكم الذين آمنوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب بارك الله لي ولكم واجعلني وإياكم ممن يستفيد بهذه الموعظة وممن يعمل بها إنه على ذلك قدير إن الحمد لله نحمده ونستعينه ونسلم على عبد الله ورسول الله محمد عليه الصلاة والسلام اللهم صل عليه وعلى آله وصحبه أجمعين أدعو قسم لهم أتي الصلاة مع النبي بكنا أتي السلام توجه النبي محمد صلى الله عليه وسلم أي mọ́mìnì lọ́kùnrin ẹ̀yin mọ́mìnà lóbìnrin ẹ jẹ́ ká máa kí olúwa wa tí ó dá ọpa wá láti pé ká máa tẹ̀lé ìlànà ohun bíbí ń pa wá láti pé ká tẹ̀lé ìlànà ohun bẹ́ẹ̀ náà ní tó ń pa wá ibi ká jìnà sí ká tẹ̀lé ìlànà àgbẹ̀ ìbọn bákan náà bá a bá tún jìnà sí ìlànà àgbẹ̀ ìbọn èyí tá a mà tẹ́tù ká tó máa jìnà sí ìlànà àwọn ọmọlẹ́yìn rẹ̀ títí ọmọ ogun rẹ̀ ọlọ́wọ́n bá pè wá nínú Al-Qur'an ẹni tó nígbàgbọ́ lọ́wọ́n bá pè láàrin torí pé ò nígbàgbọ́ kò nílò ẹ̀ gbogbo ẹni tí ọba ti ní ìmáàni ọmọlẹ́yìn èsì lórúkọ rẹ̀ ń jẹ́ gbogbo ẹni tí ìmáàni bá ti wà lára rẹ̀ kọlọmọ yí pé àfi kó wọn ṣọ́ra fún ọmọlẹ́yìn èsì kó wọn ṣọ́ra fésù kó wọn dẹ́kun ṣọ́ra fún ọmọlẹ́yìn èsì kọ́mọ̀bà ti kó bá òun ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ó ti kó ló fi sí mi káàfà ẹsẹ̀ láti èmi ọlọ́run pátápátá ẹ̀mẹ́jọ kù síbi kankan wọn. wàlá tẹ́tẹ́ bí wọn kó tó wá ti ṣe ìbọn ẹ gbọ́dọ̀ fọ́lù ìlànà èsì torí pé ń bá tẹ̀lé ìlànà ètò yóò jẹ níbi tí ti ń jẹ ẹ ń bá rìn nílànà ètò tí ọ̀rọ̀ rẹ̀ ọjà síbi tọ́lọ̀ ètò já sí ọ̀dẹ̀ sí pamọ́ fún gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ayé kí wọ́n bá ní sí olórí burúkú ní kẹ̀yìbán gbogbo ọ̀ dánilẹ̀ kan náà ní kí àá yẹn bá tún wá wọ́n lórí burúkú táwa tún wá sí tó lórí ire ní kẹ̀yìbán gbogbo ọ̀ dánilẹ̀ kan náà ní kí àá títí tó àná báyìí lè torí ire kò ẹ ń bá tẹ̀lé ìlànà èsì kọ́lá máa fi òun ò lè rí ìsinmi bẹ̀ àdánwò má àdánwò ni wọ́n máa kàn bẹ̀ ọlọ́run ọba wọ́nu wa wà látàtàbí àwọn fótó wa ti ṣe ìtàn ẹ má tẹ̀lé ìlànà èsì torí bí àwọn ìlànà rẹ̀ pọ̀ oríṣiríṣi oríṣiríṣi kọ́lọ̀ ní ìlànà ṣe ìtàn nínú oríṣiríṣi àwòrán ní mú ń gbé wa oríṣiríṣi sísítẹ́ẹ̀mù náà ní èsì mú ń gbé wa bá wọn ìdí ènìyàn ọlọ́wà ní èsù ní àwọn oríṣiríṣi ìlànà tó pọ̀ tẹ́ẹ̀ bá sọ́ra ẹ̀pọ̀ síbẹ̀ wọ̀ kí wá ló dé tẹ́rẹ̀ tí wá máa tẹ̀lé lànà èṣù ọlọ́run èṣù fún apẹ́ innahu lakum aduwwun mubin tí wọ́n bá ní ta ni olórí àwọn ọ̀tá yín lórílẹ̀ ayé ta ni rẹ mọ́wùlẹ̀ ò máa sọ olórí ọ̀tá ni lọ́tà rẹ ni wẹ́wẹ́wẹ́ làwọn rẹ kódà ẹni tó pa èèyàn rẹ àbẹni tó bà lọ́kàn jẹ́ sọ̀tà ńlá kékeré ni tí wọ́n ní ta àwọn ọ̀tá rẹ ọlọ́run ló fi wa o ẹlọ ọmọ òkò ti dáwùtì ń bẹ̀ ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó láàlú yìí lọ́kùn ọlọ́run tó ní lọ́kùn kò jẹ́ pẹ́lú ẹ̀yin náà lọ jẹ́ fún àádùn tó náà lọ yín kí wá sọ̀tà pa máa bí ọ̀fara hàn ọ̀tà tó para yín tó yín rẹ̀ ń bẹ̀ ní ọ̀pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ èdè bí nǹkan bá ti dọ́tẹ̀ ènìyàn yí báyàn jà ẹni tí ó sì bá ní jà inú tí ó fi báyàn jà ó yẹ ká máa bẹ̀rẹ̀ ara léèrè pé a pé láàlú ọ̀tá wa ni bẹ́ẹ̀ ni ọ̀tá rẹ̀ ni ọ̀tá tèmi náà ni ọ̀tá ànábì ádámù ọ̀tá ànábì wa muhammadu sallallahu wa sallam nígbà tá a wá mọ̀ pé kódà ìṣù gangan fúnra rẹ̀ ọ̀tá rẹ̀ náà ṣùgbọ́n wọn máa ẹni bá sọ mí ìfẹ́ ara rẹ̀ fún ṣe ìdánù oníkan wọn máa wò ìsù bí ọ̀rẹ́ ẹ̀hún ṣùgbọ́n nípa rí yóò rí pé áá ah! lórí burúkú lẹ́ni. nàám ẹni ọmọ yìí pé tọ́ta ó bà bá àyàn jà yóò lórin sẹ́kàn láti bá àyàn jà ó yẹ ká máa wádìí pé kí ni nǹkan àjà tí sùfín ń bọ́ máa dáma jà wàláhì ọ̀pọ̀. alukóhánì mẹ́sàn-án rẹ̀ lórí sí ọ̀nà wíì lọ́gbàgbé wá ṣùgbọ́n kan nínú ẹ̀ lára ti fi sá ìdọ́dọ̀ fún ọjọ́ pàtó àti mú ìdá amúwálé mi ìlú náà ní sí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ pínrin iṣẹ́ ẹ̀sẹ̀ ìbọn náà bẹ́ẹ̀ nìkan máa ń bọ́bẹ̀ lọ́wọ́ nì tó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ mo rò pé ó tún rìn rẹ̀ rìn tàbí kó múra kalẹ̀ pé tó bá tẹ́ fi gómi báyìí sáìdì mi ti ń pò sí wọn náà mọ̀ pé ọ̀bẹ wọn fi ṣèyàn sùtà wọn lè fi ṣèyàn sùtà èèyàn lè fi ṣe nǹkan mi ṣùgbọ́n nìkan ń bọ̀ lójú ọ̀nà lọ́wọ́ ní ìṣe ó mú ìgbálẹ̀ ẹyọkan lọ́wọ́ ẹyọkan kèé sí òṣùṣù ọwọ́ ìgbálẹ̀ ehoro kan

tọ́ba gbàgbọ́ yé irin sẹ́yìn tọ́ba pé nǹkan ìjà ni mo rò pé yọ escape inú ńlá ti tààlà ẹgẹ́ bó ti fẹ́ escape lára ọ̀bẹ bẹ́ẹ̀ náà ló ti mà bó ti escape ara rẹ kúrò níbi ìgbálẹ̀ ọkàn tó ń jẹ́ títí oró tí ìgbálẹ̀ náà ń ti ọkọjá àtọ̀bẹ nígbà mi ẹ̀yin ẹrú sàn ọlọ́run ẹ̀yin olùgbàfọ́ ọlọ́run olùtẹ̀lé tó náà èyí tá a bá gbọ́ láàrin ọ̀nà tí ó wúlò fún aláyé lọ́dẹ̀ tí wá láǹfààní lálùkìyàmà ẹlọ́mà pé ní àwọn nǹkan àjà nǹkan àjà tí ètò máa ń lò láti fi bá èmi àtiwọ́ tó ń wò mí ìtọ́ nǹkan mi láti fi bá wa jà tí ó sì máa fi bá wa jà ìlàkìyàmì sà fáyé ìparẹ̀ òun náà ní ilẹ̀kọ́ alákọ̀wọ̀ ká máa dẹ́rù bá ní ẹlòmíràn wò pé àà mo ti bẹ́ẹ̀ sọ nǹkan mí irinṣẹ́ ètò wàláhì irinṣẹ́ ètò ni gbogbo nítẹ́gùn bá ti ń bọ̀ níbẹ̀ gbogbo ògbàkúgbà tọ́yà rẹ bá ti ń já gbogbo ògbàkúgbà tọ́kàn rẹ ọba ti balẹ̀ èsì jẹ gàba lọ́kàn rẹ nìyẹn. ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ máa wò pé àìlówó lọ wàláhì ẹni tí ò lówó lọ ti ń gbádùn pọ̀ ẹni tó sì lówó ti ń pòrò ọ̀pọ̀. tó o bá ti ní irinṣẹ́ tí ẹ̀rù òfin ní bọ̀ tí ìfòyà yóò fi lọ ọkàn rẹ ọ̀bàlẹ̀ nínú àwọn ẹrin tẹ́ tí ń lò jù láyé tí fi ń dá àmọ́ ọmọ ẹ̀rẹ́ ènìyàn ó náà ní ká dẹ́rù bọ̀ mẹ́rin ìgbà míì yọ dẹ́rù bọ̀ nínú ara rẹ̀ ọmọ àwọn ọ̀sán máa rò pé tó sì lè dáa fún ọba yìí ẹlòmíì ti rora ẹ̀ báyìí yóò wá máa banújẹ́ yóò máa bẹ̀rù bí ah, kò lè dáa fún ẹlòmíì kò sí nǹkan tó wà nógbèjì ayé ẹ̀ láyé yìí tó ro dáadáa síra rẹ̀ òun ò lè jèrè ńbẹ bó bá fẹ́ ṣe bísíǹnẹ̀sì òun ò lè jèrè bó bá fẹ́ kẹ́kọ̀ọ́ òun ò lè bá bó bá fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo tí wọ́n máa rò ní ẹ̀rù ta ló mú wá fẹ̀ ìtàn wá yọra ẹwọ bọ́ ọba ńlá lára rẹ pé èmi ọ̀bẹ̀rù lórí ara mi mọ́ àwa ti gòkè náà ah, ọdún bẹ̀rù ọmọ rẹ kò sí ọmọ rẹ kankan tó rò bó lè dá fún láyé ah, ah. ọmọ pé sì jẹ gàba lẹ́nu rẹ ilẹ̀ ọ̀hún ẹ̀rọ àmọ́ wọn bá yí pé kí láwọn àbáhà kò ní dá fáwọn ọmọ ẹ̀ lọ́jọ́ alẹ́ o jẹ́ ń tètè máa pa mílẹ̀ dògbẹ́ mi kí ni màá jẹ tí mo bá dàgbà ètò nílò ọ̀lọ́wọ́ ní ìgbà míì yọ́ máa jẹ́ sí ọlọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú ìbá fẹ́ wọlé bẹ̀ ẹ̀rọ ọmọ abáyé bí àkúmọ̀ bọ̀yá ó ti gbà bọ̀dé wà ẹ̀rọ ọmọ abáyé tí ìyàwó rẹ̀ sì da púpọ̀ nínú àwọn ìyàwó tó ń bẹ láyé ṣùgbọ́n ìtọ́ jẹ gàba lọ́kàn rẹ̀ ẹlòmíì lórí dúkìá ẹni bá a fi jókòó etí kìíní ká bá tó ń gba owó níta ẹni tó ní ṣọ́ọ̀bù ń ta ń bẹ nìyẹn ibi tí ọkọ̀ọ̀kọ̀ rò sí ni pé ṣọ́ọ̀bù wọn lọ́bàjẹ́ ẹ̀ ètò lọ́dún lọ́ngbà ẹni wọ́n fọkàn balẹ̀ àwọn sáràfù ní ẹtí máa ń sáyé nù ilé ẹnìkan jó lọ́wọ́ wọ́n ilé ń jó ń bì kan ẹnìkan wá ń kírun lọ́wọ́ nínú àwọn tàbí àrùn wọ́n á sọ fún un pé à bàbá tó ń kírun tètè parí irun rẹ o ilé rẹ ti ń jó náà o ó sì kírun ẹ̀ tán ó ní kì í tóun nílé òun ó jò náà ó sì kírun tó padà lọ́bẹ̀ ilé ẹlòmíì ní sikini ní ìjó náà torí gbé ọkàn balẹ̀ kọ̀ǹtínítà tá ń sọ yìí ó wọlé náà èṣù máa ń lo irin iṣẹ́ láti fi dẹ́rù ba àwọn ẹ̀dẹ́ yìí irin iṣẹ́ tó lágbára tí máa ń lò láti fi bá ọmọ ádámàjà òun náà nìkan máa dẹ́rù bà wá ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ náà lọ Qur'an tí wọ́n bá ti ẹ̀bí wá léèrè nígbà tó sọ̀rọ̀ ẹ̀ gan níbi kí ni iṣẹ́ gan tó ń ṣe tẹ̀sí ń ṣe gan láyé nínú àwọn nǹkan tí fi ń bá wa jà láyé òun náà láyà bí wáyé ọlọ́wọ́ bá sọ pé nà máa dáàdì kú mọ̀ ṣe ìfọ̀ ọ̀nà yóò ká owó ìfò áwòlìyà ìjẹ́nlá ni wọ́n iná máa tí mẹ́mbẹ́ ó fi yá pé kò ní díìtì ní èsù yẹn ò ní díìtì ní iná máa nínú èdè Kùránì tó bá ti rí iná máa ọlọ́run ní dájú sáká kò ní tẹ́mí ìdí ń ṣe ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bọ́yìn dáàdíkùnmù ṣe ìtọ́ọ̀nà ìtú burúkú ní yóò ká owó ìfò kí ní tẹ́ rẹ̀ yóò ká owó ìfò àwòníyà yóò kọ́kọ́ dẹ́rù bá àwọn ọmọlẹ́yìn ẹ̀yàn yóò kó wọn láyà jẹ àwọn ọmọlẹ́yìn ẹ̀tọ́ wá dẹ́rù bá nì yóò wà rán wọn sẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀lọ́mà dẹ́rù bá wọn ẹ̀yìn yóò ká owó gbogbo ọmọlẹ́yìn ẹ̀ náà ìdẹ̀rùbà yẹn ló fi jẹ́ títí ò lè rí babaláwo kakọ́ pọ́n dáadáa sórí ìdáyé o lè rọmọlẹ́yìn ètù kakọ́ lọ gbé àdánwò rẹ bá àtúkọ́ fi kádánwò rẹ o lè rọmọlẹ́yìn ètù kakọ́ lọ gbé oríire rẹ bá àtúkọ́ bọ̀ fìbànújẹ́ kan tẹ́gbẹ́ bóyá ọ̀rọ̀ akáàkan ní ìjọba ní ọ̀dọ̀ aláwo ni wàá lọ́ǹdì ọ̀dọ̀ àwọn alùfáà lọ́lọ́ àbí ọ̀dọ́ àwọn ẹni ìtúká lọ́lọ́ òní à ń ní ó ah, ni ó yóò gbòpé wà wà ah, oríire ní lóòótọ́ o ṣùgbọ́n o a sì ń kankan tó sí o yóò là ní bẹ́ẹ̀ ah, àwọn ọmọlẹ́yìn tó ọmọlẹ́yìn eh, wa Muhammad sallallahu alaihi láéláé wọ́n máa pọ́n ìfọ̀kànbalẹ̀ káàkiri ayé kódà tí wọ́n bá ń bẹ̀rù tó bá ìtìtàwọn ni iná máa dáàdì kún mọ̀ ṣáyítọ́n ẹlọ́wọ́ ìtìtàwọn ni yóò ka owó ìfò àwọn ní àà mẹ́dẹ́rùbá mi ènìyàn ni gbogbo orin sẹ́tọ́rẹ̀ ní ní máa ń lò láti dẹ́rùbá rẹ̀ ọlọ́wọ́n ní tọ́bá jẹ́ sí pé wọ́n bá dúró dáadáa fàlátà kan búhùn àtọ̀gá àtọ́ máa tẹ́ ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn fàlátà kan búhùn mọ́wùbẹ̀ bẹ́ẹ̀nà sábà ní kò ní dá fún ọkọ̀ pé àìwọ́kọ́ ah, ah, ọdá mi ọlọ́run ti ní yọ dà bẹ́ ni ojú ayé ẹ̀ náà ni ó ti kíni ni ó ti dà fún fàlátà ọ̀fúhùn tẹ́nì kan bá jẹ́rù bọ́ pé àà ah, lọ ti tààrà fún bàbá rẹ̀ ò mójú náà jẹ́ ọ̀tọ́ bá tí ó jọ méje ó kú lọ́pọ̀ ìwọ́ ló kù ọlọ́run ní fàlátà ọ̀fúhùn ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹnì kan ò ní rí ọkọ sọ̀rọ̀ kan fún ọkọ jẹ́ pé negatively ní sọ fún ọ nínú ìgbésí ayé rẹ̀ kí tó bá ti gbérú ẹ̀ wá lọ máa kí ẹ̀pẹ́ ọmọ lẹ́yìn ìsìnlẹ̀ yìí ọlọ́run sọ pé yòókà wípù a ó lè ya máa ń lo gbogbo ọmọ lẹ́yìn ẹ̀ láti fi dẹ́rù bára yìí èyí wọn nípa ìrìn àjò ẹ̀ nínú ni wọ́n nù ìrìn àjò ayé rẹ̀ gan tó rí físíkàlì báyìí subhanallah àwa gan dẹ́rù bára wọ́n ti ń rí dáa fún bẹ́ẹ̀ o wọ́n rẹ̀ pé à ah, ọmọ experience experience tí mo rí ni pé iṣẹ́ yèyìn ṣe lá o lọ́wọ́ sẹ́mi mọ́ o tí wọ́n ti mọ̀ pé o ò lè ṣiṣẹ́ mi ṣe tó lè ṣe ìrìn mọ́jẹ́ nìkan dẹ́rù bọ̀ ọ́là ń bẹ̀ yóò ká wo tó àwùyà ọlọ́ni wà láti àtàkà fún ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn wà fà fún èmi ọlọ́run ni ẹ máa bẹ̀rù ọlọ́run nìkan là á bẹ̀rù tó o bá ti bẹ̀rù ọlọ́run ò ní bẹ̀rù nǹkan mímọ́ even tọba tún bẹ̀rù ọlọ́run dí lẹ́fù kan àwọn nǹkan táwọn kan bẹ̀rù sì máa bẹ̀rù jẹ bẹ́ẹ̀ ni ọmọ ọmọdé fún ọ̀tọ́bì wọ́n jẹ́ ọmọ ọ̀tá nígbà tí wọ́n bẹ̀rù ọlọ́run nígbà wà nínú kèbèrè jẹ́rù sí kúfùrù lọ́wọ́ tí wọ́n sì ṣe Islam wọ́n bẹ̀rù ètò wọn ò fi ẹ̀gbọ́n wọn bẹ̀rù ètò ẹni tí ọba ti ṣe Islam yọ bẹ̀rù nígbà tí Islam dé tí wọ́n gòkè ọmọ ẹ̀nẹ́bì àrí ìsọ̀lẹ́ẹ̀tù wọ̀sẹ̀lẹ́m wọ́n ní tí wọ́n máa rọ̀bá yọ ní sáìdì kan ìsọ̀ náà yọ mẹ́ tọ́wá dé ẹ̀jẹ̀ sí pé wọ́n fẹ́ jọ pàdé ara wọn à èso mẹ́họ̀ ni ẹ́n alọ́mọjà ń pàdé ẹ̀ náà ni ọbẹ̀ ru àwọn máa rọ̀bọ̀n kàtọ́ sí personality ẹ̀ ń tó gbé wọ̀ ni náà gbé imáníwọ̀ tọ́ba ti gbé imáníwọ̀ tó fi tó ń jẹ rẹ̀ tó fi tómi rẹ tó fi tatọ rẹ tó fi tìgbèjì ayé rẹ kò sí tó bẹ̀rù mọ́ gbogbo ní tí àwọn ayé ń bẹ̀rù ọmọ bẹ̀rù jẹ ọlọ́ni wàkọ́ọ̀bù ní èmi ní ẹbẹ̀rù pàdáàtà kọ́ọ̀bù hùn ẹ má bẹ̀rù wọn wàkọ́ọ̀bù ní èmi ní ẹbẹ̀rù nǹkan tó ń mi ní ìṣẹ́ bá jọ́dọ̀ bàbá òkú àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé bí ìmánì rẹ bá ti lẹ tó bẹ́ẹ̀ ni ìṣó ti jẹ gàba lórí rẹ tó bí ìmánì rẹ bá ti wíìkì tó bẹ́ẹ̀ náà ni ṣèǹkan yóò fi jẹ gàba lórí rẹ̀ nìyẹn ni pé yóò fi dọ̀gá yóò máa yí ọ káàkiri bí mẹ́rin rẹ bá ti lẹ́sìn bákan náà wọ́n ní bí ìgbàgbọ́ rẹ bá ti gòkè tó bẹ́ẹ̀ náà ni agbára ìfọ́ máa rìdíùsì rárá rẹ̀ ìmáàní àti kúfúrò lè jẹ́ ọ̀nà ìpapọ̀ bí ìmáàní bá ti ń gòkè bẹ́ẹ̀ ni kúfúrò máa sá wọ́n ní kódà tó ọba ṣe ìmáàní dé lẹ́fù kan gbogbo agbára ṣètọ́n yóò yòrò tó bá fẹ́ pèsè tiẹ̀ yóò yòrò níbo ní ọdún mọ́ wá níbi ọ̀rọ̀ tá a kà ń náà náà nípa lẹ́yọ̀tẹ̀ kan bóhùn wọ̀kà fún nǹkan tó mọ̀ mìíràn kódà tó bá tó gòkè àgbà nínú ìmáànì bí ìmáànì bá gòkè àgbà lára rẹ ayé táwọn èèyàn tí máa ń bẹ̀rù ọkàn tẹ ọba rẹ ha gbogbo ayé máa ń bẹ̀rù ọmọ gbà tẹ́ ń bẹ̀rù ah, ọmọ ọ ní máa ń pè ní ẹ̀rù máa ń tẹ́ ọlọ́ọ̀bá ní alẹ́ ní àmánú wà lábẹ́yẹ́sì tó ìmánáhùn bí vol ọ̀lá ìkàláhùmúl amùn ní wọ́n ti fẹ́ dúnrán ọlọ́ni tó bá ti ti ẹ̀dá ǹjẹ́ ń kí ń bẹ̀ ní pé tó bá ti máa ń ẹ̀dá kò ní ìdíkà ẹ̀tẹ̀ máa fọ wẹ́wẹ́ alẹ́dínà àmánú òdúnbẹ̀wò ó ti ìmánì lásán kọ́ wà lábẹ́yẹ́sì tó ìmánáhùn bí vol tó ṣe dáadáa tí ò ní kọ́lọ̀ kankan tí ò lábùlà à bó bá ti lè dán wò tó bá ti lè dán wò ọgbẹ̀sán ti ń bọ̀ ìpínlẹ̀ kan náà wùdá ìk gbogbo yíbẹ̀ tí wùdà kẹfà tó kẹ sí bẹ́ẹ̀ lahumul ọmọ tó lọ ń gbé ni complete yámùnù ìtumọ̀ ẹnu complete ìfọ̀kànbalẹ̀ kì í ṣe arm tàbí one third tàbí kìíní kan kò ní dín kankan complete ìfọ̀kànbalẹ̀ làhùn òdìdí dín nìyẹn ó wá kókó wá ṣe ìmánì ẹ̀ dáadáa kó lè bá rí amúnú ìfọ̀kànbalẹ̀ yẹra rẹ wò mọ́mì ní òdodo yẹra rẹ wò mọ́mì ní òdodo tẹ́ẹ̀kì ọkàn rẹ wò tẹ́rù máa ń bọ̀ tẹ́rù bá ti ń bọ̀ tẹ́ẹ̀kì ìmánì rẹ wò tọ́kàn rẹ bá ń balẹ̀ tó máa lékún ìmánì rẹ̀ wá yára rẹ̀ wò ẹ̀rù ń bà ọ́ nínú gbèsè ayé rẹ̀ lọ yẹ ìmánì rẹ̀ wò nínú nǹkan táàbí máa ń sin nǹkan bá nìyí táàbí máa fọkàn balẹ̀ káti pé káti ẹ̀kọ́ rìn wá òun náà ni pé tẹ́rù kan bá ti bà ọ́ tọ́ bá kí dáadáa o tọ́kàn rí ìbàdàn padà yálà ọ bẹ̀rù lórí ara rẹ ní àbí lórí nǹkan rẹ ní àbí lórí dúkìá àbí lórí ẹtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ní sọ́ọ̀lì ó sì lè gbà ọ́ torí pé nínú nǹkan tí máa ń lékún yín máa ń ìrún jẹ́ kan bẹ̀ kí Quran rántí ọlọ́run jókòó kó kàtí ẹ̀ máa rántí ọlọ́run lọ mọ́mọ́ tẹ̀sán bá lọ́wọ́ o sáma kà á èmi ò lè kà á nọ́mbà ẹ̀ torí pé tí mo bá tún kà sí ọlọ́run lọ́rùn mo fẹ́ fi sakọ fún ọ má jẹ́ ń kà á mo sì tó fẹ́ sọ fún ọ̀pọ̀ ọmọ iye mo máa ń kà sí ọlọ́run sọ́jọ́ ọgọ́rùn mẹ́ta tí mo ti o márùn-ún o ọ̀run bẹ́ẹ̀ ń pọ́n ọlọ́run ọmọ iye ẹ̀ mo fẹ́ kọ́ ọmọ iye ẹ̀ ni o nílò ń kà sí sábà sí lọ títí wà á rí pé tó bá ń wí lẹ́nu ọkàn rẹ náà ń máa ṣe lọ títí tó fi sílì náà kà

tọrọ rántí ọlọ́run ọba ọ̀kàrẹ́ ọba lọ́lọ́ ní àlà ẹ̀tẹ́ tí ẹ gbọ́ bí zikiri ńlá táà bá ti ń ṣe zikiri zikiri sẹ̀ríà ṣe zikiri bídíà táà ń ṣe zikiri tó wá látọ̀dọ̀ ọlọ́run tàbí wá látọ̀dọ̀ ànábì tẹ́ ẹ̀ mọ̀ pé ọkàn ò lè balẹ̀ kò sí nǹkan tó mú ọkàn balẹ̀ tó zikiri ọlọ́run mọ́mì ní yára rẹ̀ o ọkàn rẹ̀ bá ti ń balẹ̀ a máa lébẹ̀lẹ̀ pé onígbàgbọ́ ní ọ tó bá pé wọ́n sá kí lọ́sùn oṣù láwọnú ẹ̀ yìí àwọn kan ti da ayé rú débi pé àwọn kan ó sì máa bẹ̀rù àkókò ti lọ wọ́n pé oṣù kìíní kan November October November December September oṣù bàbà Ozu tún bàbà bà ní tó bá ń yẹ kó dùn ní nà ó torí pé ní ti ń bà lẹ́mọ́ náà ah, orí bà sílé rẹ̀ sí àbọ̀ kẹ̀yìn ọ̀bà yìí ibi tó yẹ ká ẹbẹ̀rù gan ẹbẹ̀rù ní òkọ January yẹn lè yàn rí sẹ́mọ̀ pé bàjẹ́ nù February ẹbẹ̀rù àkókò tí ní kọ́ sáàbù dáadáa tó yọ mọ́kò bá bísínẹ̀sì rẹ o àkókò tí ní kó ti gbogbo tẹ́yẹ kó ti ẹlòmíì ti ìnáwó lákòókò dáa wà ẹlòmíì ti nìka nínú àwọn tí ẹ̀rù ń bà pé ah, ọba ti nìka ní sẹ̀pẹ̀mbà àbí nọ́vẹ́mbà àbí kìnnìkà àbí dìsẹ́mbà ah, yọ́ lè pẹ̀kó tó lóyún tàbí kẹ́ túká padà kí lọ fẹ́ fẹ́ léhun sí ìwọ orin ní òdodo tí ẹ̀rù ń bà ọ̀dọ́ ẹjẹ́ ká padà sí zikiri abẹ́lọ́hùn èyí tá gbọ́ lọ́njẹ́ kó wúlò fún aláyé wíṣà pàdé fún alálùkẹ́yàmà wà á kérò jà àwọn ẹni